بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد كتاب البيوع tírà àwọn títà rírà tírà àwọn títà rírà tírà okòwò tírà tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa òwò hadith two eighty four. عن ابن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا تبايع الرجلان فكل واحد منهما بالخيار ما لم يتفرقا وكان جميعا أو يؤخر أو يخير أحدهما لآخر فتبايعا على ذلك fakọ̀dì wájàba lè báyìí hàn. wàyí ń tàfárà kọ́ báàdà àyíyàtà bá yà á wàlámù yàtùrùkù wáhìdùn mínìhùmá àlìbáyà fakọ̀dì wájàba lè a fẹ́ bẹ̀rẹ̀ lori lórí òwò ṣíṣe o ò ń yín o. Hadith 284 An Ibn Umar láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì. An Rasulillahi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ òjíṣẹ́ Allah. Anahu kọ́l. dágbódágbó sọ pé ìdá tàbá yá àrọ̀jùláì nígbà tí ọkùnrin méjì bá dúnàádúrà ọjà ọkùnrin méjì wọ́n dúnàádúrà ọjà. fàkúlù wáhìdí mínìhùmá bèlèkìyà ìkọ̀ọ̀kan àwọn méjèèjì wọ́n ní ẹ̀ṣà wọ́n ní ẹ̀ṣà ìyẹn ni pé wọ́n ní ẹ̀tọ́ sí ìmúṣẹ àti ìwọ́gilé ìdúnàdúrà náà. nígbà tọkùnrin méjì tí wọ́n bá ń dúnàdúrà lórí ọjà lọ́wọ́. ìkọ̀ọ̀kan wọn ó lè wọ́gi ohun tí ń ná lọ́wọ́ ó sì lè ó sì lè implement ẹ̀ kó execute ẹ̀ kó rà á o gbọdọ fi tipátipá sọ pé o gbọdọ rà nígbà tó ti ń na yẹn o o gbọdọ rà ní o wọn ìnájà ṣeré lórí tèmi o nínú ìsìláàmù ẹ̀yin méjèèjì tẹ́ ẹ jọ ń dúnàdúrà lọ́wọ́ kò sí òfin dandan ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní equal right sí kẹ́ ẹ mú ìdúnàdúrà wá sí ìmúṣẹ tàbí kẹwọ́gilé ìwọ tí wọ́n nájà lọ́wọ́ ìwọ tí wọ́n nájà lọ́dọ̀ rẹ lọ́wọ́ o lè ní mi ò ta ọjà yìí mọ́ o lè ní mi ò tọjà yìí mọ́ òun tí nájà lọ́wọ́ òun náà lè sọ pé òun ò ṣe kí ni òun ò rajà yìí mọ́ mọ́lámúyà tàfárà kọ́ ọ́ níwọ̀n àgbà tí àwọn méjèèjì kò ìtúká ok níwọ̀n àgbà tí ẹ̀ ti ìtúká ẹ ní option kẹ́ẹ̀dá ìdúnàdúrà yẹn kẹ́ẹ̀dánù tẹ́ ẹ bá ti wá túká ao yòókà yírù wàkánà jẹ̀míyá. sẹ́mi ò tí ì fò ó. mọ́ lámì àtàfárà kọ́ wàkánà jẹ̀mí a níwọ̀n àgbà tí wọn àwọn méjèèjì ọ̀bá tí ì pín yà wàkánà jẹ̀mí a tí wọ́n jọ wà papọ̀ níbi tí wọ́n ti ń jọ ń díìlì tí wọ́n ti jọ ń negotiate lọ́wọ́. so ẹ̀yin méjèèjì níwọ̀n àgbà tẹ́ ẹ bá wà níbi tẹ́ ti ń negotiate lọ́wọ́ ẹni option kẹ cancel ẹ̀ ẹni option kẹ́ implement yẹ tàbí yùkáyírù áádùwù mọ́lẹ̀ ákárà tàbí kí ọ̀kan tàbí kí ẹnìkan nínú àwọn méjèèjì kó fún ìkejì ẹ̀ ní ẹ̀ṣà ìyẹn ni pé kó fún ní right láti implement ẹ̀ tàbí láti cancel ẹ̀ pé ẹ̀yin méjì jọ ń dúnàdúrà lọ́wọ́ nìsín àwa sọ fún kejì ẹ pé mo fún ọ ní gbogbo ẹ̀sà kí ló fẹ́ ṣe kó tẹnu ẹ bọ́ta ọ̀ọ́ra mọ́ mo ti fara mọ́ ọ̀ọ́ra mo ti fara mọ́ èwo ló mú bẹ̀ mo fún ọ èmi ju pé mi ò tà mọ́ mo jù ú lẹ̀ pé mi ò tajà yìí mọ́ ráìtì tí mo ní láti sọ pé mi ò tajà yìí mọ́ mo ti sacrifice yẹ ìwọ tó fẹ́ rà kí lo fẹ́ mú ọ̀rà ni àbí ọ̀rà ẹnìkan fún ẹnìkejì ẹnìkíni o ẹ̀sà fàtàbáyà àlàzálìkà wọ́n sì jọ dúnàdúrà lórí ìyẹn ok tàbí ẹnìkan sọ fẹ́nìkejì yìí pé èlò lo fẹ́ rà iye kí tó a bá lo fẹ́ rà mo fara mọ́ ọ ó sọ bẹ́ẹ̀ fún tọ̀ nǹkan wọ́n sì wá ní òun ọ̀rà ní twenty thousand nítorí dásí pé kò pè rẹ ní twenty thousand àmọ́ wọ̀ fún ara rẹ ló fẹnu ara ẹ sọ pé iyekíye tẹ bá fẹ́ san mo fara mọ́ à o <laughs> ti fún ẹnìkejì ẹ ní hundred percent authority láti dá akọ iye tó bá wù. fàkọ̀díwá gàbàlè báyàn ọjà yẹn ti di dandan o kọ́ ọ̀tà fún un. ẹbí wọ́n lọ sọ fún un wípé ẹ sáàmù kan wá tàgbédè yín nu ẹ sáàmù kan wá ẹ sáàmù kan wá. wàyí tàfárà kọ́ bá dà á tí àwọn méjèèjì bá pínyà lẹ́yìn ìgbà tí wọ́n ti dúnàdúrà tán wàlámúyẹ́túrúkù wá ìdúnmínìhùmọ́ àlìbáyà tí ọ̀kan nínú àwọn méjèèjì ò sì gbé ọjà jù sílẹ̀ fàkọ̀dìwájàba àlìbáyà títà rírà yẹ ó ti di dandan ìyẹn ni pé ẹ̀yin méjèèjì wàyí ń tàfárà kọ ẹ̀túká. E báàdà ń yàtà bá yà á lẹ́yìn ìgbà tẹ́yìn méjèèjì tẹ́ ti jọ negotiate tán ẹ ti jọ negotiate o ẹ wá túká. wàlámúyẹ́ tí rúkù wá ìdúnmí ní umali bẹ́yà ọ̀kan nínú méjèèjì ò sì ju ọjà yẹn lẹ̀ pé òun ò rà mọ́. ok fakọ̀díwájàba àlìbáyà títà rírà yẹn ó ti ní ìsìn ọ̀fẹ́ ra lẹ̀ ẹ wá jọ negotiate ilẹ̀ ah one million ní ah one point one ní ẹ one million ọba ní òbúrú ní òbúrú òun tó ní kó gba one million kò lóhùn ọ̀rà mọ́ orí ibi tẹ́ ẹ pínyà lé ni pé ẹ gba one million o sì ní òbúrú olówó àwòkè. Okay ọjà yẹn ó ti rà nù. àfi tọ́ ọ bá sọ kọ̀ǹdíṣàn fún pé ìgbà wo lẹ́sànwó torí pé ọjà yìí kò fara rọ kọ́mọ̀dé ó dè ìgbà wo lẹ́sànwó but ọ sọ ọ̀rọ̀ lórí ìgbà wo ni ọ̀sánwó ìyẹn a sì mọ arajà àwìn àbí ìyẹn arajà àwìn ni ìyá máa rajà àwìn náà ẹ sì ti jọ seal agreement lórí one million ó wá padà wá dé ní ọjọ́ kejì ó wá ní à ẹ lẹ́ǹkówó bọ̀ mi ni mò ń kówó bọ̀ bò ó ṣe bébí àti ẹgbẹ́ sọ̀ lánàá pé oníkínsán one point two àmọ́ ní one million mass ó sì ní òbúrú ibi tá a jọ fọ̀rọ̀ tì sínú kọ́ ọ lè máa ń tọ́ ọ̀sọ̀ tó o bá negotiate. mo ti ní òburú orí kò burú lago túkáyé lórí mi ò sọ pé mi ò ní rà ọ sọ pé ò ní tà fún mi báyìí yẹn ó ti di dandan kó o tà fún un o ó ti yé ọ ẹ já ka ìtọ́sí ọ̀rọ̀ àlàyé hadisi ẹ̀ṣà olùtajà àti olùrajà ìyẹn ni ẹ̀tọ́ sí ìmúṣẹ àti ìwọ́gilé ìdúnàdúrà ọjà náà. ìyẹn ni pé níwọ̀n ìgbà tí ìdúnàdúrà bá ti wáyé lórí ọjà olùrajà kò gbọ́dọ̀ padà dé láti gbé ọjà náà kí olùtajà sọ pé òun ti ta ọjà náà fún olùrajà mìíràn tàbí pé òun kò ta ọjà náà mọ́. ní ìdàkejì ẹ̀wẹ̀ lẹ́yìn ìgbà tí ìdúnàdúrà bá ti wáyé lórí ọjà olùrajà kò gbọ́dọ̀ sọ pé òun kò rajà náà mọ́ lẹ́yìn tí olùrajà ti bá a gbé ọjà náà pamọ́ ẹ ti dúnàdúrà lórí ọjà pé ohun tí mo fẹ́ rà rèé o ẹ ti jọ àgírì lórí iye tí. ẹ ta tà tẹ fẹ́ rà àwa ni mo ń lọ mo ń lọ kábọ̀ màá lọ bá yín withdraw owó wá àbí màá lọ bá àbí màá lọ bá yín kówó wá tàbí ọ̀dọ̀ lákì tó mówó wá o ọjà níhò ọjà yẹn ọjọ́ kò nù gbá ọjọ́ kò lórí gbá kò sínú ọjà tó wà fún séèlì mọ́. ẹ ti seal contract láàrin ẹ̀yin méjèèjì nu ọwọ́ àfi sí ààyè míì tẹ́nìkan bá dé tọ́ba wá tajú kan tó rí i pé à eléyìí tẹ́ ẹ gbé kọ́nà yẹn ń kọ́ ní ara not for sale kò sí fún títà wọ́n ti rà á ó mọ̀ dúró dọmọ ìyá rẹ tẹ́ ẹ ti jọ ṣe kí ni o tẹ́ ẹ ti jọ dúnàdúrà lórí ẹ̀ ni. Okay? o ò ní tà fún ẹlòmíì. Hadith two eighty five an Hakim ibn Hizam radiyallahu anhu an an-nabiyyi sallallahu alayhi wa sallam qala alibayi'ani bil-khiyar ma lam yatafarraqa أو قال حتى يتفرقا فإن صدقا وبينا بورك لهما في بعهما وإن كتما وكذبا محقت بركة بعهما Adisu 85. Adisu 85. Ani Hakim Ibn Hizam. Láti ọ̀dọ̀ Hakim ọmọ Hizam kí Allah yọ́nú sí i. Láti ọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam kó sọ pé Alibajiani olùtajà àti olùrajà bilikiyar wọ́n ní ẹ̀ṣà wọ́n ní option àbíkẹ́ ẹ̀ lọ́ọ̀yà máa ń pè option hmm. àdìsí pè ní kiyar, ẹ ní option option náà sì ni pé ẹ̀tọ́ sí ìmúṣẹ àti ìwọ́gilé ìdúnàdúrà ọjà náà ṣùgbọ́n mọ́lámúyà tàfárà kọ́ níwọ̀n ìgbà tí wọn bá tí ì jọ pínyà ni o torí pé ohun tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá fi pínyà òun lọ̀rọ̀. aw tàbí kọ́ọ̀l tàbí ànábì sọ pé àtàyà tàfárà kọ́ títí àwọn méjèèjì wọn fi pínyà níbi negotiation wọn tí wọ́n á fi parí mítìn tí wọ́n á fi parí ìdúnàdúrà. tọ́ fàyín sọ́dà kọ́ nítorí náà bí àwọn méjèèjì bá sọ òdodo fúnra wọn lórí ọjà wàbá yà náà tí àwọn méjèèjì sì ṣàlàyé àlàyé dáadáa àti àìdá ọjà náà búrikà láhùmá fi bàáhìmá wọ́n á fi ìbùkún sínú títà rírà àwọn méjèèjì ẹni tó tà yóò rí ìbùkún gbà lọ́dọ̀ Allah ẹni tó rà yóò rí ìbùkún gbà lọ́dọ̀ Allah. wàyí kàtà mọ́ táwọn méjèèjì bá fi nǹkan kan pamọ́ tó ń gbọ́ wọ́n fi nǹkan kan pamọ́ wàkàdàbá àwọn méjèèjì wọ́n parọ́ fúnra wọn mohikọ́tí bárakátù bàáhìmá wọ́n á pa ìbùkún títà rírà náà wọ́n á parẹ́ Allah ò ní fi ìbùkún sínú ọgbà yẹn fún wọn. so wọ́n fẹ́ kó o fi òdodo tajà wọ́n fẹ́ kó o ṣe kí ni kó o fi òdodo kó fi tajà ó ta sẹ́ẹ̀tì àlòkù ọmọ ibi tó lò dé ọ sọ pé mo ti lo sẹ́ẹ̀sì fún ọdún méjì. pírọ́blẹ́mù wo ni sẹ́ẹ̀tì yẹn ń fún ọ tó fẹ́ fi tà á. bátìrì ló ń dà láàmú ọ sọ. ọ ní sọ pé ẹ wò ó tẹ bá tàgì bátìrì rẹ̀ gbádùn gan ni. láàrin ọdún márùn-ún láàrin ọjọ́ márùn-ún ẹ̀ ń lò lọ ni tó o sì mọ̀ pé ọjọ́ kan ni ó fi wálẹ̀ o sì mọ̀ pé máa hangi Allahu Akbar. sọ́ọ́rí o ò ní ìdí ògùn owó tó bá ń tajà òótọ́ ni kó o lọ sọ. tó o bá ti jẹ́ olóòótọ́ ọkàn rí i pé ọlọ́wọ́ máa bùkún ọjà rẹ ni. tó bá ti jẹ́ olóòótọ́ Allah subhanahu wa ta'ala yóò máa bùkún ọjà rẹ̀ yóò máa bùkún ọjà rẹ̀ ni àmọ́ tó bá ń fi irọ́ tajà ìtọ́jọ́ ò jẹ́ tó ń pè é iṣẹ́ tọ́jọ́ ò lè ṣe tó o ní ń ṣe é kó o lè rẹ́ni tí ó sàn rí mọ́ ẹ ó rẹ́ni tí ó sàn rí mọ́ ṣùgbọ́n ò ní níbùkún ò ní rí bùkún gbà lọ́dọ̀ ọlọ́run ẹ fi òtítọ́ ẹ fi tajà ẹ fi òtítọ́ ẹ fi tajà wàyí kàtà mọ́ táwọn méjèèjì bá da nǹkan bo ọjà mọ́lẹ̀ fúnra wọn ìtumọ̀ ẹ̀ ni pé irú àwọn tí máa ta nǹkan tó ga sí wípé bí nǹkan wíwọ̀n bí nǹkan wíwọ̀n nígbà tó wá háàdì irin mọ́ kọ́pà eh, tó háàdì irin mọ́ kọ́pà kó lè gbé wọ̀n kìtìmán ìdá nǹkan borọ́ mọ́lẹ̀ nìyẹn náà. ọtí mọ̀fọ́jà kan gbígbẹ ni àwọn èèyàn fẹ́ rà ọwọ́ á mú tútù ọ̀fìsì sálẹ̀ oko gbígbẹ lé lókè tàbẹ́ni tí ń ta gàárì ọmọ pé gàárì ẹ̀gbá làwọn èèyàn máa ń béèrè ọwọ́ á ra gàárì sọ́ọ̀mẹ̀lì òfin tẹ́lẹ̀ ọwọ́ á ẹ̀gbá ọwọ́n lé lórí. wàhálà ẹ tí bá ń tajà ó ní ìdí ògùn tí ó sọ ọdọ lórí burúkú ní ìdí ògùn tajà ìwọ lọ try òdodo níbi ọjà rẹ wọ́n mọ̀ wọ́ káàkiri ni ìwọ ni wọ́n padà máa wá káàkiri pé rà bí nírú ń tà ń ni. kò ní rọ̀ mí àwọn ará sọ pàtì la ilaha illallah muhammadu rasulullah kai industry of industry of irọ́ industry of fabrication ni. àwọn aṣọ pààtì táyà tó ti ẹ̀sáyà wọ́n ò tún rọ wọ́n wọ́n tún déètì míì kọ sí i. lánàá ok kí wàá lọ́kọ ṣe ń pè yùn kò ló kọ ọ̀dà ẹ̀là wọ́n là wọ́n àkọ́ yíyá mi sí i. ọlọ́kọ̀ àgbésẹ́sẹ̀ táyà yóò gbésẹ́sẹ̀ mọ́tò tiẹ̀ ó sì ń lọ Maiduguri yá àtẹná ní lábà gbọ́ pé ó ti lásídẹ́ǹtì ó ti bú àlìkìyàmọ̀ wọ́n sì ti gbowó ní ayé ó ti gbowó ó ti gbowó kí í ṣe gbogbo ẹ̀ níjọba ìṣòro tí ń bẹ Nàìjíríà ìjọba kó fifty aráàlú náà kó fifty ni ìjọba ń ṣe tiẹ̀ aráàlú náà ń ṣe tiẹ̀ ni àmì ètò gbódòdó ọ̀rọ̀ lẹ́sìn náà sọ fún wa fi òdodo tajà tó bá pé o wá ń wá ìbùkún látọ̀dọ̀ ọlọ́run o fi òdodo fi ta ọjà rẹ̀ má fi rọ́ tajà mọ́. báàbùn mọ̀núhìyà ánìhù mínàlìbùyò orí ọ̀rọ̀ ohun tí wọ́n kọ̀ nínú àwọn títà rírà ohun tí wọ́n kọ̀ nínú àwọn títà rírà àwọn ìlànà kan ń bẹ táwọn èèyàn máa ń gbà fi tajà tẹ́sìn sí lòdì sí. Adis two eighty six. عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن المنابذة وهي طريق الرجل ثوبه بالبعين إلى رجل قبل أن يقلبه أو ينظر إليه ونهى عن الملامسة والملامسة لمس الثوب لا ينظر إليه Hadis 286 nínú tírà Umuda Al-Ahkam. Ani Abi Sa'idi, látọ̀dọ̀ bàbá Sa'idi, radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam dagudagi ogisi alahu naha anile munabaza anabi kọ̀ munabaza ọkọ ọjà àjùsínira ọjà àjùsínira kí ni ń jẹ́ ọjà àjùsínira wàhíyà tọrí wúrọjò lùfáwùbá abèlébàyìn ó ní kí ọkùnrin kan kó ju aṣọ ẹ̀ tó fẹ́ tà ìlà rọ́jùlìn kó jù ó wà ní gbági ó wà nígùn pa ń taṣọ ẹnìkan wá dé ọlọ́run fẹ́ ra aṣọ ọ̀nàwọ́ sí aṣọ ẹni tí ń taṣọ ọba rí aṣọ ọba jù sí ẹni yẹn ó ní bí mo ṣe jù sí ti rà á ń yùkọ̀ ṣáájú kẹ́niyẹn tó máa yẹ aṣọ yẹn wò kó tó máa yí wò láti wo ojú àti òdì ẹ̀ wò àwòyẹ ń lóra ilé yìí ṣáájú kẹ́niyẹn tó yẹ̀ wò ó nígbà tó ti náwó sí i lọ́ọ̀kan tí mo ti jù sí ọ etí bá ti jù sí ọ ó ti rà á ẹ̀sìn wò fara mọ́ ọjà àjùsí ni rà ẹ̀sìn wò fara mọ́. àwọn tí wọ́n máa ra Tòkunbọ̀ àwọn ọ̀gá Tòkunbọ̀ ní àpò póríṣiríṣi ẹnìkan fi tó mi létí wípé tá à ń bá dí lọ pàdé ọkọ̀ lọ́dọ̀ àwọn yíbò ètò máa ti jù sí ọ láti inú kọ̀ǹténà ètò ọ̀rànú o ọjà àjùsí ni rànú ètò ti jù sí ọ. láti inú náà ọ gbọ́dọ̀ yẹ̀wò tàkó ní à eléèmí ò fẹ́ wọn ò ti rà nù ẹ̀sìn wò fara mọ́ wọn nà ha ánìlìmùlámásà ẹ̀sìn wá tún tako ọjà àfọwọ́kànrà ọjà àfọwọ́kànrà wàlìmùlámásà kí ni ń jẹ́ ọjà àfọwọ́kànrà. lamsu faubi kó o fọwọ́ kan aṣọ báyìí láyé ń dúró ilé yìí láì ní yiri aṣọ wo wọn ló ti rà á. wọ́n ní ó fẹ́ rajà ọ̀ya èwo ló fẹ́ rà èyí tó bá ti fọwọ́ kàn báyìí ló ti rà o no wọ́n fẹ́ kí a yẹ ohun tá a fẹ́ rà wọ́n fẹ́ ká ní àǹfààní láti yẹ̀ wò ní igbá ọlọ́jà kó tó di pé a sọ pé arajà àbá àtajà lànà ìsìláàmù nìyẹn lànà àlàáfíà nìyẹn. Adisu eighty seven Ani Abi Huraira radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala la talakọ́wul rukuban la talakọ́wul rukuban wala yabi'i ba'dukum ala ba'i ba'din wala tanajashu wala yabi'i hadirun libadin wala tusarru al-ganam wàmọ̀nìpítà àhá wàmọ̀nìpítà àhá fàáwà bí kọ́ìrì nàzọ́rọ́ yìí ni báàdà an yahtalibaha in rọ̀díyàhá àmsákàhá wàyín sàkítọ̀há rọ́dàhá wàsọ́án. So min tamurin wa fi lafzin huwa bil khiyari salasa àti sọ pé ẹ̀kọ́ nípa títà rírà òun ni nǹkan tí à ń kà lọ́wọ́ kọ́ máa fi yẹn síbi tó bá ti kàn ọ́ kó sì lọ́ọ́ rí tún ibẹ̀ ṣe. àdìsú eighty seven an láti ọ̀dọ̀ bàbá huraira kí Allah yọ́nú sí anna rasulullah sallallahu alayhi wa sallam dájúdájú ògìṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là máa bá a kọ́ọ̀là ó sọ pé lá tàlá kọ́wòrò kò bá a nù. ẹ má ṣe lọ pàdé àwọn èrò ọkọ̀ lójú ọ̀nà èrò ọkọ̀ ẹ má lọ pàdé wọn lójú ọ̀nà. ẹ jẹ́ ká máa ka ìtọ́sẹ̀ ìtọ́sẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀. nọmba one ìtọ́sẹ̀ ọ̀rọ̀ ẹ ti rí i olùrajà ó lẹ́tọ̀ọ́ láti lọ sí oko tàbí iléeṣẹ́ tí ó jẹ́ oko tí ó jẹ́ nǹkan oko yóò sì jẹ́ manufactured good iléeṣẹ́ kí ó sì ra ọjà rẹ̀ lọ́wọ́ wọn kó lọ bá olóko kó rà lọ́wọ́ olóko tàbí kó lọ bá manufacturer kó rà ní ọwọ́ rẹ̀. àmọ́ nígbà tí olóko olùtajà fúnra rẹ̀ tó bá ń gbé ọjà rẹ̀ bọ̀ wá sínú ọjà kò lẹ́tọ̀ fún ẹnikẹ́ni láti lọ ṣẹ́bùrú rẹ̀ nítorí pé olùṣẹ́bùrú ọjà ọmọ olùṣẹ́bùrú ọjà. mọ ọlọ́jà lọ́wọ́ ọfẹ́ dé olóko mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ọlọ́jà. ẹni ẹlẹ́ni ti ká àgbàdo tàbí ọsàn tàbágbàlùmọ́ òkè ó ti ń kó bọ̀ jẹ́jẹ́ láti oko bẹ́ẹ̀ ṣe rọ́kọ̀ tó yọ níwòrò ẹ ti ẹ ti dá dúró ẹ ti ẹ. wọ́n sọ ìborùn lé ṣe rí báwọn. wọ́n á máa sọ ìborùn lé àbí wọ́n sọ ọ́ lé ní. àdìsí ní ẹ má lọ pàdé olóko tí bá ń bọ̀ lójú ọ̀nà ṣe tó wo kọjá sóko kó lọ bá olóko ẹ máa gbọ́ kínní yóò rújú ló jẹ́ mi ò gbọ́ ń ń wí mọ́ mi lè gbọ́rọ̀ ẹ̀mí jẹ́ at the same time ẹ máa gbọ́. ẹ máa gbọ́ ẹ kọ́kọ́ gbọ́ àdìsí yé ẹ kọ́kọ́ gbọ́ ọlọ́jà olóko tí ń kó ẹrù rẹ̀ bọ́ ọjà rẹ̀ bọ̀ ohun tó fi mu tó fi ń kó bọ̀ látoko ohun ẹjẹ́ ó já ọjà ẹ̀ sínú ọjà ǹjẹ́ ẹni tó bá lọ ṣẹ́bùrú rẹ̀ lójú ọ̀nà ọ̀fẹ́ dè mọ́lẹ̀ ni. torí pé ẹni tí ń kọ́jà bò látòkò ó lè má mọ current price ó lè ma mọ iye tí wọ́n ń ta ọjà yẹn lọ́wọ́lọ́wọ́ ìwọ wá wá láti ìgboro ọlọ ṣẹ́bùrú rẹ̀ ní ojú títì ẹdúró ẹdúró bàbá ẹdúró. èló lẹ́fẹ́ tà á. torí pé wọ́n ti mọ current price ọ̀fẹ́ sheet yẹ. sọ́ọ̀sì mọ̀ pé tó bá dá sí pé ohun tí ń kó bọ̀ látòkó yẹn ọjà ọjà yẹn ti fọ́ sọ́ọ̀ kó o ṣe bẹ́ẹ̀. o ṣe bẹ́ẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ á rí i pé ìdèmọ́lẹ̀ òun ni kíyàn lọ sẹ́bùrú olóko lójú ọ̀nà èé ṣe tí ìwò òfẹ́ kan fi lo oko gan-an ṣe bó ọmọ oko tí wọ́n ti ń kọjá wa ẹ̀ẹ́n ìwọ náà mọ́kọ̀ lọ oko kọ́ lọ́kọ́ ẹ̀sìn wọ̀ faramọ́ ká sẹ́bùrú olóko lójú ọ̀nà ó ti yé. tólókó bá ti gbé ọjà dénú ọjà tó sọ jẹ ẹ̀ kalẹ̀ o lè sọ pé léyìí o èmi màá o sọ pé olóko náà ti dénú ọjà òun náà ti wádìí pé èlò ni wọ́n ń ta àwọn nǹkan ìní ìsìn ìyẹn yàtọ̀ ṣùgbọ́n ẹni tó lọ sẹ́bùrú olóko lójú ọ̀nà ti rí kódà yẹn ti gbẹnu ókè olóko ò sì ní láǹfààní àti òun nígbà tó bá wà rà lọ́wọ́ ẹ̀ tán òkè òun àdọba olóko àjẹka àbámọ̀ pé ha àṣekínní ti gbówó lórí sí ìwọ ọkùnrin yìí ò sì dúró ọlọ́run ládùúgbò wàhálà tí mo ṣe lóko èrè tí wọ̀ nìkan wá jẹ́ wá gbùtẹ̀mí gan tí mo gbé nǹkan yìí lọ ẹ̀sìn wọ̀ faramọ́. ṣé wọ́n fẹ́ tà ni. ẹni tó fẹ́ ta ọjà là ń bá wí ìwọ tí o fẹ́ rà jẹ ìwọ tó o fẹ́ rà jẹ o ò dé olóko mọ́lẹ̀ ẹjọ́ negotiate ni gbèsìyé kò kan ẹni tó fẹ́ rà jẹ kò kan alárà jẹ orí ẹni tí ń bọ̀ látoko ó sì fẹ́ òun náà fẹ́ ta nǹkan rẹ̀ ni ìwọ sì fẹ́ ra àrà jẹ́ tiẹ̀ kò sábúrú ń bi kí wọ́n rà ṣùgbọ́n ẹni tó fẹ́ ra àrà tà tó fẹ́ ra àrà tà tó sì ti mọ̀ pé iye báyìí ni ó ń ta kínní lọ́jà ikima ti ń bẹ níbi mọ̀sẹ́bùrú olóko lọ́nà òun náà ni pé ó fẹ́ dé e mọ́lẹ̀ èrè tó yẹ kó lóko ó jẹ òun ló fẹ́ gbà á sápò ìdí tán fi ní kọ́mọ̀sẹ̀ burú ẹ̀ nù. ìyẹn ni wàlà yẹ́bi ìbàdókùn àlàbẹ́yìn ìbàdín apá kan yín kó má ṣe ta ọjà láti ba ọjà apá kan jẹ́ apá kan yín kó má ṣe ta ọjà láti ba ọjà apá kan jẹ́ àlàyé rẹ̀ máa gbọ́ o ìyẹn ni pé nígbà tí olùrajà bá ń dúnàdúrà lọ́wọ́ pẹ̀lú ẹni tó fẹ́ ta ọjà fún olùtajà mìíràn kò gbọ́dọ̀ dètè láti pe olùrajà náà sí ọ̀dọ̀ ara rẹ̀ kí ó wá sọ fún un pé máa bọ̀ wá sọ́dọ̀ mi tèmi dínwó tàbí tèmi dára ju tirẹ̀ lọ. bákan náà bí òfin yìí ṣe de olùtajà ó tún de olùrajà bí àpẹẹrẹ olùrajà ó dé ọ̀dọ̀ olùtajà ó sì di ohun mímọ̀ fún pé olùrajà kan ti ra ọjà tó wà nílẹ̀ pẹ̀lú iye owó kan. òfin yìí de olùrajà tó ṣẹ̀ṣẹ̀ dé yìí pé kò gbọ́dọ̀ sọ fún olùtajà pé òun máa ra ọjà náà tí olùtajà ti tà fún olùrajà àkọ́kọ́ tẹ́lẹ̀ ní iye owó tí ó pọ̀ ju iye owó tí olùrajà àkọ́kọ́ rà á. sotiye ìṣesí yìí wọ́pọ̀ jùlọ láàrin àwọn atalẹ̀ àti aralẹ̀ àwọn àwọn tí máa ń talẹ̀ ó lè ti ta ilẹ̀ yẹn fún ẹnìkan ní one million ok bóyá kò wá sí ìfún níwèé nígbà míì yóò tẹ̀sí fún níwèé láwọn tó ya kiri náà yóò sì fún wèé ẹnìkan tó wá dé náà fẹ́ ra ilẹ̀ ó tún wá filẹ̀ yẹn hàn ọba ní one point five níjàlẹ̀ ìyẹn ní kò sí problem ẹ̀gà one point five yóò tún gba one point five lórí ilẹ̀ tó ti gba one million tẹ́lẹ̀ ẹlòmíì yóò tún dé yóò tún ní two million ni yóò tún gba two million ó sì rántí gbọ́ tí yóò gbọ́ sínú sàárè torí ọlọ́run. ọwọ́ ń ta ilé ẹyọ kan fún yàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ọwọ́ ní kóòtù ni wọ́n gbé lọ mọ̀báyà eléyìí tí ò lẹ́mìí kọ́ lọ sí kóòtù yóò fọ̀ lẹ́lọ̀ lọ́wọ́ èmi ò gbé ọ lọ sọ́dọ̀ abẹ́ ẹ wà máa rojọ́ rojọ́ rojọ́ ó sì mà ọmọ nàmbà wán tó talẹ̀ fún ọmọ kò rújú àmọ́ ń gbà tó wọ́pọ̀ sí ọ̀fẹ́júmọ́ ọwọ́ á ta ilẹ̀ tó ti tà fún ẹnìkan tẹ́lẹ̀ ó tún wá gbowó lọ́wọ́ ẹlòmíì sórí èèwọ̀ méjì ló ti ṣẹlẹ̀ sí ọ́nbẹ̀hún èèwọ̀ àkọ́kọ́ contract tó ti wà sealed láàrin wa àtẹnìkan ó bàjẹ́ ó ṣe jàǹbá sí i ó ṣe jàǹbá sí i ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni wípé ó tún wá ta dúkìá ẹnìkan ó fún ẹlòmíì torí kì í ṣe dúkìá tiẹ̀ mọ́. ẹ̀yin obìnrin kí ló fẹjọ́ kì í ṣe dúkìá kì í ṣe dúkìá tiẹ̀ mọ́ ló tún tà yẹn so tá a bá gbé ọ lọ sí kóòtù gidi two count charge ni wọ́n kà sí ọ lẹ́sẹ̀ number one contract tó ti seal ó jàǹbá rẹ̀ number two olùjìbìtì dúkìá tí èsì tiẹ̀ ló tún tà lọ́ọ̀yà ẹsẹ̀ mélòó lẹ́ka sí lónìí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ nǹkan tù ní tó bá ta ilẹ̀ kan fún yàn méjì. ok bírú prosecution wo ni wọ́n fún ẹ̀sùn mélòó wọ́n yẹ kó kà sí lẹ́sẹ̀ báwọn. ok ṣe àtìrí báwọn nìsín ẹ̀sùn méjì ló ti jẹun dúkìá ń dúkìá ọ̀tá ìwọ olè nu ìwọ olè ń lò wù ú. so ẹ ọgọ́ tí wọ́n gbé sínú sàárè o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ta ilẹ̀ kan fún èèyàn méjì ẹ ìjọ tẹ́ ẹ wọnú ilẹ̀ sùn ẹ rántí ẹ pé kò ju ẹsẹ̀ mẹ́fà lọ so wàláyé bí ìbádùnkún mà lábẹ́yìn bá dín apá kan yín kò tún gbọ́dọ̀ ta ọjà mọ́ apá kan lára kó má ṣe ta ọjà láti ba ọjà apá kan jẹ́. ọ̀rẹ́ rẹ ti ó ti tajà fún ẹni yẹn ọ̀wá ń ṣe báyìí sí i. mílíọ̀nù náà ti ṣe rí pò ń ṣẹ́wọ́ sí òun ó ti mọ̀ pé ó fẹ́ já nǹkan lẹ̀ nu títí ẹnu wọ́n dàbá ni ẹ wo mò ń bọ̀ mò ń padà bọ̀ jẹ́ǹsì ò kú òun wájú rẹ̀ naturally kọ́ má jẹ́ pé ìwọ ló ṣe kí ni o ìwọ ló déètì tó pè yóò kú òun wájú ẹni tí ó fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ naturally má pè bẹ́ẹ̀ náà ni ìwọ tó ti ra ọjà lẹ̀ olùtajà ò tún gbọ́dọ̀ wá ta ọjà yẹn fún ẹlòmíì kọ́lọ́jà wa dé kọ́ wa ní à nígbà tẹ́tẹ̀ dèdè èmi ti tàfẹ́ lòmíì o lẹ́yìn tẹ́tìjọ́ sílì agreement tẹ́tìjọ́ sílì agreement ìjàmbá ni ẹ̀sìn wọ faramọ́ wàlá tànájà ṣú ló tún kàn ẹ má ṣe tanra yín rajà ẹ ànájíṣù. Eh? ìtanra ìtàn èèyàn rajà ìtọ́sí ọ̀rọ̀ ìyẹn ni pé kí ẹni tí kò ní ọjà rà kò ní ọjà yìí rà kó má ṣe tan ẹlòmíràn ra ọjà èyí tí ó máa mú kí olùrajà ra ọjà ọ̀wọ́n gógó tàbí ọjà gúdẹ. now ohun tí ń pè nágíṣù nìyẹn o ní ìsìn wọ́n ní àwọn fẹ́ ta property kan wọ́n ní kẹ́ ẹ máa bídìí ẹ̀ kẹ́ ẹ máa sẹ́ǹdì iye tẹ́ ẹ lè rà ọmọ kó o lọ́jà àrà má apply má apply torí pé application rẹ ó ní side effect lórí iye tí wọ́n tọ ọjà yẹn ìwọ́n tó ọmọ kó o lọ́jà àrà ọwọ́ á ṣe ọjà yẹn ní two hundred thousand fàpẹẹrẹ ó ṣe ní two hundred thousand. àwọn ọlọ́jà ó wà gbà pé àsọjà wa ìṣe ẹ̀wọ́ ti two hundred thousand torí náà ẹni tó bá lè sanwó jù bẹ́ẹ̀ lọ la fẹ́ tà fún ìwọ òsì wulẹ̀ lọ́jà rà ọ̀fẹ́ náwó ni kí ló ń ná ọjà wò sí gbọ̀mọ̀ pọ̀ lọ́jà rà ọ̀nà kan nu tí máa ṣẹlẹ̀ níbi auction ọ̀nà míì rèé àwọn ọmọ yíbò àwọn bíi méje àwọn bíi mẹ́wàá ni wọ́n jọ ní ọjà wọn wọ́n á kó lẹ̀ lógun títì ọ̀kan àdúró tì yá máa laago ìkíní òde bẹ́ẹ̀ amasu sẹlam kò lọ́jà ara o ara wọn ni o ìkejì náà òde bẹ́ẹ̀ tọ́ba ti ń pé ìkejì dé bẹ́ẹ̀ ìkẹta dé bẹ́ẹ̀ ìkẹrin dé bẹ́ẹ̀ ìkarùn dé bẹ́ẹ̀ làwọn yóò bá divert attention wọn síbẹ̀ pé à ah, definitely ọ̀gá yìí dáa ìtẹ́ fi ń sùrù gbogbo àwọn tó sùrù bóyè ara o nẹ́gíṣù náà fẹ́ ṣe wọ́n fẹ́ dọ́gbọ́n tan ẹ̀yìn èèyàn láti wá ara ọjà ni. wọ́n àwọn ọmọ wọn máa fi ilẹ̀ wọ́n àwọn ọmọ wọn máa fi ilẹ̀ ìwọ sì nímọ̀ kí wọ́n fi ilẹ̀ ìwọ ò ní mọ̀. ìmí lè dọ́gbọ́n lẹ̀ irọ́ ni o ìkankan náà jọ ni wọ́n o kò rajà o kò ọjà nínú àwòrán ìtàn òun ni kí òun kó o máa ròyìn ọjà tó rà fẹ́ni tó fẹ́ rà á oníkíní yẹn dáa gan èmi gan ti rà rí á ó dáa gan ìlú ẹ̀ common ní ìsìn lórí social media lọ́dọ̀ àwọn tí ń polówó oògùn ẹ máa gbọ́ testimony testimony testimony testimony irọ́ ni o bẹ́ẹ̀ ni ó tún máa gbé information wá pé kìíní kan salami has bought it now from Kano ẹ kìíní kan Joshua bought three bottles now from Kaduna kìíní ah, la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹyẹ ẹyẹ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run nágísù ti pọ̀ jù ìtàn àwọn èèyàn rajà ó ti pọ̀ làwọn èèyàn ọba ara táwọn ní ọba di ní ọba di tẹsítímọ́nì rọ ẹ wo ẹnìkan ẹnìkan ọba ọba ó ń gìfù testimony ni o ó testimony ó sì pè rẹ̀ ń pásítọ̀ ọwa ń ọwa ń bá àwọn ọlọ́jà kan polówó ọjà wọn ọwa ní gbogbo ẹ̀yin ènìyàn ṣe pé pásítọ̀ kìnnìkan ni òun òdodo sì lòun máa ń sọ wọ́n níṣẹ́ rí láti bí ọdún mélòó sẹ́yìn òun ò lè dárìn wheelchair ló máa fi jókòó nígbà tí kinní yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tó yá ó di pé òun fi wheelchair jókòó wọ́n ní jẹjẹ́ mọ̀ pé nígbà tóun ti wá lo oògùn wọn yìí wọ́n ní òun ti á sákásáká ó léegun ó ti wá nà tọ̀ mo wá wù báyìí ìwọ tó ń lò ti lò ń fi wíìlì sí àjókò tó o sì ń polówó oògùn tí ó jẹ́ kí eegun ó tò kí ló ní kó o má dìde kó o dìde náà ro pé o rèé mo lè onímọ̀rìn lọ yìí rẹpẹtẹ náà ni o ara ara nù ara nájísù nù so nínú ọ̀nà burúkú tí àwọn èèyàn ń gbà fi tajà tí Islam ò fara mọ́ ó ní ìtànyàn rajà kéèyàn máa tànyàn rajà ọjà tó rà tó ti tó ń ròyìn rẹ̀ fáwọn èèyàn ọjà tó ò ní rà tó wá dúró sí ṣọ́ọ̀bù nídùú opó fẹ́ rajà nítorí kí kọ́sítọ́mà lè bá a ṣe kí ni kó lè bá a lè wá ẹ̀sìn wo fara mọ́. Wàlátànà náà jà sú ẹ má tanra yín rajà sẹ́ǹdì báwọn o wàlà ayẹ́bí hádìrún libadin ẹ̀ kí onílé má ṣe bá èrò oko tajà kí onílé kó má ṣe bá èrò oko tajà kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé ẹ má ṣe jẹ́ aláròbọ̀ tí ó jẹ́ pé nígbà tí olóko bá dé sọ́jà aláròbọ̀ máa jókòó lé gbogbo ọjà olóko láti sọ ọjà náà di ọ̀wọ́n gógó ìyẹn kọ́mọ̀ ní òjé tí wọ́n bá ti aníkàmá lọ pàdé olóko lójú ọ̀nà wọn lọ pàdé rẹ̀ ṣùgbọ́n tó lóko bá ti dé sínú ọjà báyìí wọ́n bá sọ fórúkọ pé ẹ má wulẹ̀ wọ̀rí èló ni ẹ fẹ́ tà ọlọ́kọ́ nìyí báyìí ni ẹ má wulẹ̀ ẹ ṣáà jókòó ti yín ẹ máa mú minerals lọ ẹ jókòó owó yìí ni ẹ máa retí yóò àsọ̀rọ̀ ẹ̀ di alágbàtà emergency yóò àfowólè yóò fowólè wọn a máa ṣe fáwọn haúsá náà o irú ẹ̀ ní ti ẹ̀ńtẹ́ ń pè ló ń bàràǹdà tó ga sí pé tẹ bá fẹ́ lọ ra màálù onímàálù gẹ́gẹ́gẹ́gẹ́ rẹ̀ ló kó màálù ẹ̀ lẹ́pọ̀ ń fẹ́ tà á ó sì mọye tó pé òun lẹ́nìkan bá wá yẹn bá wá bá kọ́sítọ́mà yóò ti á sọ fún onímàálù pé ẹ sádàkẹ́ ẹ má dà sí i oní àmọ́ bá negotiate oníbàràǹdà náà ní ń pè ní alárùbọ̀ ẹ̀sìn wọn faramọ́ o ẹ jẹ́ kí ọlọ́jà ó ta ọjà rẹ̀ ẹ jẹ́ kí ọlọ́jà kó ta ọjà rẹ̀ ẹlòmíì ò ní ṣọ́ọ̀bù ní géètì ṣọ́ọ̀bù báyìí kò ní bẹ́ẹ̀ sì ni ò ní nut bolt and nut tí ń tà kò ní owó tí ó sì mú lọ lé lálẹ́ ó ju ẹ ti ń ta táyà lọ àròbọ̀ ni àròbọ̀ ní ṣe wàláàtù sọ́rú àlìgánàm ẹ kò gbọ́dọ̀ ṣe ẹ kò gbọ́dọ̀ ṣe wàrà àgùtàn sínú ọyàn rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe wàrà àgùtàn sínú ọyàn rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ number five ìyẹn ni pé nínú ète tí ẹni tí ó ń ta ẹran àgùtàn tàbí màálù àti ràkúnmí máa ń dá ni pé kò ní í fún wàrà ẹran náà láàrin bí ọjọ́ mélòó kan nítorí kí ẹni tí ó fẹ́ rà á lè lérò pé wàrà pọ̀ lára àgùntàn náà àmọ́ tí kò rí bẹ́ẹ̀ ẹ̀tàn ní èyí èèwọ̀ sí ni. àwọn tí máa ń ṣòwò ẹran àwọn tí máa ń ṣe òwò ẹran inú ètè tẹ́ máa dá òun ni pé tí ẹni tó fẹ́ rajà lọ́wọ́ wọn bá ti ní mò ń bọ̀ lọ́túnla o mò ń bọ̀ lọ́túnla o láti òní dísìdọ̀túnla òǹkà fún wàrà rẹ̀ so that tí ẹ tó fẹ́ ra ẹran bá dé òun ó wò pé ok ah bọ́ bá ti fún wàrà ẹran ah ẹran yìí ó ní wàrà gírí lára o kò ní mà wàrà tó yẹ kó máa fún lójoojúmọ́ kò wá ní fún lójoojúmọ́ mọ́ yóò wá dá sí yóò ṣe mọ́ bẹ́ẹ̀ nígbà bá wá di lọ́jọ́ kẹta tó bá wá fún wàrọ̀ wà pọ̀ nígbà tí yẹn bá wá gbẹ́ran délé tán hmm, tọ́dọ̀jọ́ kejì ni ó bá di pé wàrà yóò mọ̀ tó ń tà fún lánàá nígbà bá tún dọjọ́ kẹta àṣírí ọ̀bà tún wí pé àṣé ẹran yìí kò ní wàrà púpọ̀ lára ànábì ni ẹ má sì wàrà mọ́ ara ẹran tẹ́ ẹ fẹ́ tà ok wàmọ́n ìta àhá ẹ ń bá wa ara rú ẹran bẹ́ẹ̀ ẹni tó bá ra ẹran tí wọ́n ti ṣe wàrà mọ́ láyà fàáwà bí khairi an-nazarayni onítọ̀hún yóò mú ọ̀kan nínú ìwòye sí méjì ni o ó ní option ó ní option kan nínú option méjì ok in bàdà anya tàlíbàá lẹ́yìn tó bá ti fún wàrà rẹ̀ ńgbò bá gbedele tó ti fún wàrà ẹ̀ wò tó ti rí i pé ah, wọ́n ṣe wàrà wọ́n ṣe wàrà ẹran yìí ni o wàrà ara rẹ̀ ò tó ohun tí ó fi hàn òun o ìrọ̀díyà ha tó bá yọnu sí bẹ́ẹ̀ àmùsákà ha kó di ẹran mú kọ́ máa kọ́ máa lò lọ bẹ́ẹ̀ kọ́ máa lò lọ bẹ́ẹ̀ tó bá yọnu sí wọn bá wàrà tí ń ní ara rẹ̀ yẹn kó dì mú. wàyí sàkítọ̀ ha tó bá wá bínú sí ìṣẹ̀lẹ̀ yẹn rọ́dà ha yóò dá ẹran yẹn padà láti gbowó wàsọ amintamurin yóò wà á dá padà pẹ̀lú kóńgò sọ́ọ̀yì kan tóró náà ti fún bẹ̀ òkè yóò wà á dá padà pẹ̀lú kóńgò sọ́ọ̀yì dàbílù kan wàfi láfzin nínú ẹgbàá wa kan wàbìlì kìyàrí salasan wọn ló ní option láti dá padà tàbí kó má dá padà láàrin ijọ́ mẹ́ta day one day two day three àṣírí ó ti tú tó bá gá sí pé ẹni yẹn ó ṣe wàrà mọ́ ẹran yẹn láyà ni àṣírí ó ti tú láàrin ijọ́ mẹ́ta sórí ìsìláàmù là ń sọ fún ọ yìí o ìwọ tó olóòlò súnà sórí bí súnà ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe tajà àlàáfíà ọjà ìbùkún wọ́n tó ní òòlù àdíìsì so ti rí báyìí nìsín àdíìsì là ń kà yí o ní ń kọ́ wa bá ṣe ṣe bísínẹ́sì tí ìbùkún ọlọ́run tí ó fi wọnú ọjà wa. àdìsú eighty eight ó ní. <laughs> ẹ ṣáà ń tì mí lọ bí kí n sọ̀rọ̀ àná. ohun tó ṣẹlẹ̀ ni pé lánàá. wọ́n ń pe àwọn kan ní sùmùràtù jamiu sùmùràtù jamiu mi ò bá gbé prógámù yẹn láìfù ni lánàá ṣùgbọ́n number one mo ṣẹ̀ṣẹ̀ parí eh, sufili tablik part four òní wọ́n dé mo parí ẹ̀ ní nǹkan bíi ah, bíi after twelve bíi twelve sa mo parí ẹ̀ so bí mo ṣe ń parí ìyẹn làwọn jàmáà yẹn dé wọ́n sì ti fi tó mi létí wípé màá ní àlejò láti mọ̀wé so ṣé wá ráwọn ẹni yẹn wọ́n ń sọ pé àwọn ń ṣe súnà ṣùgbọ́n àwọn ìlú hadith. báwo lẹ ṣe wá rí súnà ṣe wọ́n ní bàbá bàbá bàbá bàbá àwọn láàrin àwọn sàábé ó wu ànábì kọ́ṣe ọmọ sàábé náà wù kọ́ṣe ọmọ ọmọ sàábé náà wu ọmọ sàábé kọ́ṣe títítítítítítítí tí àáfàá àwọn Jamiu tó náà fi wo bàbá tiẹ̀ kọ́ṣe tí àwọn náà fi wo Jamiu kọ́ṣe òkè wọ́n ní báwọn ṣe gẹ́ẹ̀tì súnà nù. No wọ́n ní ní ti àdíìsì à wọ́n ní nǹkan kí nǹkan pọ̀ nínú àdíìsì nǹkan kí nǹkan pọ̀ nínú àdíìsì pé àdíìsì lè sọ báyìí ó lè wí báyìí ó lè wí báyìí ok èmi wá sọ fún wọn wípé àkọ́kọ́ náà mo rí wọn nírìí ẹni tí òkè ó yanjú. mo rí wọn ní ẹni tí kò kí ó yanjú. tọ́bẹ̀ ẹ̀gẹ́ tó fi ga sí pé áyà tí a fẹ́ fi yanjú ọ̀rọ̀ wọn ò rí tú wọn ò sì gba ìtumọ̀ tá a tá a fún un. ó sì dijọ́ tí wọ́n bá tó rí áyà yẹn tú kí làákàyè wọn tó sílẹ̀. nígbà tó náà sọ pé wa anzalna ilayka zikiro litubayina linnasi manu zila ilayhim a sọ àzíkìrù kalẹ̀ fún ọ lìtùbá yìí náà lè násì nítorí kí ìwọ lè ṣe àlàyé fún àwọn ènìyàn manu zila ilayhim ohun tá a sọ kalẹ̀ fún wa nígbà táwọn àmọ́ túmọ̀ rẹ̀ wọ́n wá sọ pé a sọ àlùkùránì kalẹ̀ fún ọ nítorí kí ìwọ lè fi kùránì ṣàlàyé ohun tá a sọ̀kalẹ̀ fún ọ. mo wá ní nínú àwọn tí ń tú Kùránì láyé ta ló tu bẹ́ẹ̀ kò sí o kò sí o ìtumọ̀ tẹ́ ẹ tú yìí ṣé nínú gbólóhùn lìtùbá yìí náà lẹ ti rí kó lè fi Kùránì ṣàlàyé wọ́n ti mọ̀ pé tí àwọn bá gba ìtumọ̀ tí mo mú wá òun táwọn bá gbà á mo ti di àwọn nu pé ọ̀dà nígbà tó lọ́n sọ kùránì kalẹ̀ nítorí kí ànẹ́bí lè ṣe àlàyé ohun tó sọ kalẹ̀ fún yẹn àlàyé yẹn ń kọ́ ìbò ló wà àlàyé tí ànẹ́bí ṣe yẹn nípa kùránì yẹn níbo ló wà wọn ò fẹ́ gbà ìdí tí wọ́n fi gbà túmọ̀ yẹn nìyẹn wọ́n wá lọ mú ìtumọ̀ tẹ́nìkan kò túmọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ títúmọ̀ yẹn ò sì wọlé gramatikali kò wọlé. àwọn sádùn sórí pé ó ń súnà làwọn súnà táwọn sì ń ṣe àwòkọ́ṣe ni èyí tó jẹ́ oníkíkọ sílẹ̀ yẹn àwọn òfaramọ́ ń tà wọ́n àwọn òfaramọ́ mo wá sọ fún wọn pé sẹ́ẹ̀rì ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ ẹni tí a bá sọ̀rọ̀ pé. ogun ó ní mo ní kí lọ́jọ́ orí rẹ ó ní ọmọ twenty years mo ní ọmọ ogun ọdún ni ó ní rárá. Ah, ṣebí twenty years ló pé ọjọ́ orí rẹ ó ní bẹ́ẹ̀ ni sà ẹ mọ lọ́mọ ọdún ni ó ní rárá sà. mo ní àpèjúwe yín nù. tẹ́yìn bá gbọ́ èdè ẹ mọ̀ wípé kò sí yàtọ̀ láàrin ogún àti twenty tẹ́yìn bá gbédè ìsìláàmù yìí ẹ mọ̀ pé kò sí yàtọ̀ láàrin asunna walhadith gẹ́gẹ́ bó ṣe já sí wípé tá a bá sọ pé alukur'an ọkọ mọ̀ lórí ahọ́n wa níbí báyìí nílẹ̀ Yorùbá pé bá a mú Kùránì wá bá a mú Kùránì wá àwọn lárúbáwò ìwí báwọn tí lábáwò sọ ni pé bá a mú musafu wá bá a mú musafu wá nítorí pé Kùránì tó dákọ̀ nǹkan kíkà nǹkan kíkà kíkà ni à ń pè ní Kùránì nǹkan kíkà yẹn ibi tí wọ́n á kọ́ sí ní ń pè ní alimusaf ló fi gá sí pé tó bá wo kùránì míì wọ́n kọ alimusaf alimadaniya pé musaf yìí o kọ́pì yìí o hard copy yìí o Madina ni wọ́n ti print ẹ̀ jáde. so agá sí pé interchangeably ni wọ́n ń lo quran àti kí ni o alimusaf bẹ́ẹ̀ náà wá ní sunna à ń lò ó interchangeably pé sẹ́dà ká pè ní súnà àbí ká pè ní àdìsí a máa mọ̀ wípé ohun ti ń jẹ́ súnà ìṣe ànábì ìlànà ànábì ìṣe ànábì ìlànà ànábì yẹn níbo ni wọ́n wá kó gbogbo ẹ̀jọ́ sí nínú takanda takanda yìí ni wọ́n ń pè ní hadith so tí wọ́n bá ní kútùbù hadith ìtumọ̀ ẹ̀ ni pé àlìkútùbù lẹ́tí fi há sunnatu rasulillah sallallahu alaihi wa sallam àwọn tíra tó ga sí wípé ìlànà ànábì ìṣe ànábì nínú ẹ̀sìn nínú ìjọsìn nínú àkídà nínú ìwà òní wọn kó gan sí ibẹ̀ wọn anyway ọ̀rọ̀ yìí ò tí ì lé lọ́dọ̀ mi ìyìn tí ìrì tí fi pè yín kèfèrí torí pé ẹnìkan ti wá bí rí tó lóhùn èlò àdéhìsì àìwá lu àdìsí rẹ̀ yìí òun tún ń fi kún pé òun ò lo súnà pé kò sì ti ń jẹ́ súnà díàfọ̀ ńgbà tí ó kírun irun ẹ̀ yàtọ̀ sí irun tàwa mùsùlùmí àmẹ́yìn ti ńgbà tẹ́yìn ó kírun irú báwa ṣe kírun lẹ́yìn náà ṣe kírun basically fundamentally bá a ṣe kírun lẹ kírun aga sí pé èdè ni ò tí ì yé yín nígbà bá tẹ̀wájú nínú ìmọ̀ ẹ mọ̀ wípé kò sí yàtọ̀ láàrin tá à ń pè ní àsúná wal hadith ok ìyẹn làwọn á rí fáàsì nísìnyí pé irú eh, àdìsí táǹkà lórí ọjà yìí nísìnyí wọ́n ní wá lọ sínú ọjà ó wá dẹmọ́sítréètì Ẹ hàn wá ni wọ́n fi mọ tí gbogbo nǹkan tí à ń sọ yìí ni rárá kò lọ sínú ọjà níta ń ní Suna kọ̀ọ̀lìyà ń bẹ súnà fìlíyà ń bẹ súnà tẹ̀kìrìríyà náà sì ń bẹ súnà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ súnà tó ní ṣe pẹ̀lú ìṣe súnà tó ní ṣe pẹ̀lú kẹ́nì kó ṣe nǹkan kánì bí sí ìfaramọ́ tó ṣe náà ni àdíìsì tó fi gá sí pé àdíìsì àti súnà a máa túmọ̀ ara wọn anyway mo fún wọn ní ìwé àsúnáwàlẹ̀bídíà pé kí wọ́n lọ kà á kí ọlọ́wọ́n ọba kó jẹ́ kí kí wọ́n gbọ́ yé so wọ́n ní àwọn ibi tí wọ́n kù sí lára ṣùgbọ́n ibi tí wọ́n kù sí ń kò tí ì wọ ipò tá sọ pé kèfèrí ni wọ́n that is number one number two ìwọ tó bá wá kórìíra ibi tí wọ́n kò sí ń onídìí kò fọmọ fún wọn onídìí kò fẹ́ wọn torí níwọ̀n ìgbà tó bá ti lè fi ọmọ fún wọn tàbí tó o fẹ́ wọn tó o sì lọ kórìíra ibi tí wọ́n kù sí o kórìíra rẹ̀. ọ̀gbọ́rọ̀ mi yé ní ìsìn ẹ̀mọ́ gbọ́ kó lè yé dáadáa àwọn sùmùrà mùsùlùmí náà máa pè wọ́n àwọn sùmùrà tó jẹ́ pìlẹ̀ gangan sùmùrà tó lè mú mí màá pè wọ́n ní mùsùlùmí náà ni ṣùgbọ́n ǹjẹ́ mi lè fọmọ fún sùmùrà láíláí ìlè fọmọ fún sùmùrà ìlẹ́fọ̀mọ́ fúsùmùrà torí pé wọ́n ní àwọn ìṣesí tó rí yàn lára wọ́n ní àwọn ìṣesí tó máa ń rí yàn lára tí ìní fẹ́ kí ọmọ mi kó náà wà nínú ìrúṣe síbẹ̀. so ọ̀tọ̀ ní kí n gbà pé mùsùlùmí ni ọ́ ọ̀tọ̀ ní kí n gbà pé bó ṣe ń ṣe ìsìláàmù rẹ yìí mo fẹ́ kọ́ mọ̀mí náà máa ṣe bẹ́ẹ̀. nígbà tí ń padà lọ tán lánàá àwọn kan kan tún padà àwọn kan tún ń sọ àwọn ọ̀rọ̀ míì tó ga sí pé a tún fẹ́ ṣèwádìí àbúráṣẹ́ àlàlá lìwábí lánàá òun sọ fún mi wípé lóko àwọn pé àwọn èèyàn yẹn wà ń bẹ̀ wọn ì bá wọn kí júmọ́ à wọn ì sì bá wọn lọ sí yídì tí yídì bá ká wọn mọ́ gbòòrò mòwe ni sẹ́ńtà wọn wà Islamic City mòwe ló wa. but àwọn ẹ̀ṣà ń fẹ̀sùn káwọn bíbá ìlànà wípé ìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán ni o tí àwa ń tá à ń sọ̀rọ̀ nípa wọn pé kí la rí sí ìjókòó tá a ṣe yẹn làbú aisha òun sì mọ̀ wọ́n lọ́wọ́ ní à àwọn tí mò ń wò yẹn wọn ì bá wọn kí júmọ́ à o wọn sì bá wọn kí ídì o kódà ó tún sọ̀rọ̀ kan tó tún bà mí lẹ́rù ó ní wọ́n ní ẹ ń bá wọnú ìjọ wọn pé ọgọ́ tó bá kọ́kọ́ wọnú ìjọ wọn wọn bá fa irun orí rẹ̀ mi ò tí ì mọ ibi tó ti rí gbogbo tí ń sọ ohun ṣùgbọ́n tó kó tán ni wípé mo lè gbà pé mùsùlùmí ni ọ́ ok àmọ́ mo lè má fara mọ́ tí n bá lọ ọmọbìnrin kí n fi fún ọ kọ̀kan bọ́ sírìnà ọ̀tọ̀ ni kí n gbà pé mùsùlùmí ni ọ́ ọ̀tọ̀ ni kí n gbà pé mo lè ṣe kí ni o. èyí sì fọmọ fún wọn tó ń jóúnjẹ olókùú káàkiri ìjóúnjẹ olókùú òyọ́pọ̀ ní ìsìláàmù mi ò náà ọmọ tèmi ma ṣe kí ni ọmọ tó jẹ àbí kọ́ ọmọ ṣe bátidé kí wọ́n á mi fún ẹni tí ọmọ ṣe kí sọ pé ò bá ọwá rere ó jẹ́ ròyìn gidi sọ ọmọ láti rí pé irú ìsìláàmù tó ń ṣe yìí ìsìláàmù tí tó jẹ́ tó súnmọ́ súnà pẹ́kípẹ́kí ni tí bá ti pé Islamu rẹ kìí ṣe ìsìláàmù tó súnmọ́ tó súnmọ́ súnà pẹ́kípẹ́kí ààrẹ máa bọ wáyàwó káàkiri ni o pé ọlọ́wọ́ di orí o ó ti yé so àwọn ẹni yẹn ó ṣeé ṣe kí n lọ ṣàbẹ̀wò sí wọn ní sẹ́ńtà wọn kọ́nà fún mi ní àǹfààní àti lọ ẹ tó jẹ́ olùdásílẹ̀ ìjọ wọn gan tó ti kú lẹ́sẹ̀ kan tí mo gbọ́ rí èpè ńlá ní fi wá sẹ́ńbẹ̀ èpè ńlá wọ́n tó bá lu àdíìsì òní ṣoríire òní gbádùn á ẹ sì pera yín ní onísúnnà ẹ sì wá fẹ́ gbọ́ àdíìsì sójú anyway mo promise wọn wípé mi ò ní post dialogue wa tẹ́lẹ̀ tí n bá pòsì àwọn èèyàn kan mọ̀ rẹ́rìn ni àwọn èèyàn kan mọ̀ rẹ́rìn ni pé à àwọn eléyìí yóò ní mẹ́sìn wọn ò ráyà tù ú àáyà lìtùbáyì náà lè ná sí kí o lè fi kùránì ṣàlàyé ọlọ́run fún kùránì ọlọ́run sì ní kó ṣàlàyé kùránì so kùránì wo ni o fi ṣàlàyé kùránì mo wá ní ọ̀dà ẹ mú àlàyé tó fi ṣe àlàyé tí tó fi ṣàlàyé kùránì wá ọlọ́run ní akírun nu kùránì ẹ bá bá mú àyà tí ó ṣàlàyé bá ṣe kírun wa ẹ mọ tẹ́lẹ̀ mú wá fún mi wọ́n wá lọ mú àyà sọ́túnlẹ̀ àzábì níbi tí kùránì ti sọ pé làkọ́díkà làkún fírọ̀ sùúrù láì húṣùwà tún ní asánà. mo ní kí wọ́n mú àyà tí ó sọ pé rákà méjì láàkì lásùnbà rákà mẹ́rin láàkì ní lúrì mo ní pàápàá jùlọ irun ta ṣẹ̀kítà yìí àyà tó mú kàìfíyà rẹ̀ wá tó bá dá sí pé kùránì lànàbì fi ṣàlàyé kùránì òkè àtiwárí àyà tó ní ẹ ẹ fún mi ní àyà tó ní kákíráká mẹ́rin láti kò lúrì mama ní sọ́tún àzá ibi táwọn pé à àbí kùránì tí mo túmọ̀ yorùbá kọ́ ni ṣé kùránì míì tún ni èmi ò tí ka ráyà bá nù àzá nígbà tí di dájúdájú rere ń fún wọn ò sáfẹ́ tọ́ka sí tíra àdíìsì ibi tálẹ̀ ibi ti kírun tààràkọọ́lẹ̀ rẹ̀ wọn ò fẹ́ tọ́ka sí ẹ sì ń kírun bá nàbí ṣe kírun ṣé gbogbo nǹkan lànàbí wa demonstrate ni omi ìjẹmọ́ ọ̀rọ̀ náà omi ó jẹmọ́ ọ̀rọ̀ mo sọ fìrún pípè fún wọn pé sàbẹ méjì ló lálàá pé òun pèrun tọ́bágá sí pé ntánẹ́bì bá ṣe nìkan ni agá sí pèrún pípò sínú ẹ̀sìn wa nù torí pé kìsánẹ́bì ló pèrún ànẹ́bì kan ló pèrún èyí dúró sórí pé ohun tánẹ́bì bá ti ṣe láàwò kọ́ ṣe ṣé gbogbo ohun tó wá ṣe gbogbo ohun wá ṣe ó wá kófà gbogbo tá à ń ṣe inú ẹ̀sìn ni ok ṣe bá nẹ́bì fẹ́yàwó mọ́kànlá ẹ jẹ́ kí bàbá yòókì wò tán wọ́n mọ̀ nípa jáìmù dáadáa wọ́n sọ ìyàwó tó bá fẹ́ fún wa ìyàwó mọ́kànlá níbi fẹ́ tó bá gá sí pé ń bi káwọ́ àdébì kọ́ ṣe bó ṣe mú un náà ni sẹ́yìn náà fẹ́ yàwó mọ́kànlá ni. ṣe rí ló jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan wípé ìmọ̀nà ọlọ́run ó wọ́n àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ó wọ́n ìmọ̀nà ọlọ́run ó wọ́n àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ó wọ́n. tọ́lọ́n bá ti á fi ọ́ kò ń gẹ́ rẹ̀ mọ́jọ́ ò bọ́mọ ọ lọ́wọ́ tọ́ba bọ́mọ ọ lọ́wọ́ ò lè rí mọ́ o àwọn tí wọ́n ń wà lógún méjèèjì tí wọ́n ń wà lógún méjèèjì tẹ́lòmíì ti wọgbó lọ kó tó tún wálé ẹ́ látara pé sàǹwá ìmọ̀ náà ọlọ́run náà ni wọ́n ń wàgbọ̀ yí ọ̀rọ̀ ọlọ́run yóò ti wá kọ́kọ́ lọ sínú igbó <laughs> tí ó ti tí ó sì forí jágbó lọ ìtọ́wá wa lọ ní ugbó kò tún wá bá ní ugbó inú ugbó tó ti kúrò ló tún wá padà sí i. àbẹ̀wò rí báwọn ìwọ wa ra ń rí easily òun ń rí gently peacefully òtún wa mọ rírì rẹ̀ tọ́ba bọ́mọ lọ́wọ́ that's your own problem o. Oh. Ah. ẹjá sáré ka àdìsí kan yìí ká fi sọ̀rọ̀ fún títò ní àdìsí two eighty eight ani abdullahi ibnu umar radiyallahu anihuma anna rasulallah sallallahu alayhi wa sallam ha. ambahi habalili habala wakana bayan yatabayaahu yatabayauhu ahlul jahiliya kana rajulu yabta'u al-jazur ila an tuntada الناقة ha تنتج التي في بطنها طب hadith two eight eight abdullahi ọmọ umar rọ̀dí allahu anuma dájúdájú obisi aláwọ̀ habalili habala obisi ọlọrun kọ títa ọlẹ ọlẹ tita ọ̀lẹ̀ ọ̀lẹ̀ habalali habala títa ọ̀lẹ̀ ọ̀lẹ̀ kí ni ń jẹ́ títa ọ̀lẹ̀ ọ̀lẹ̀ wọ́n táwọn ti ń pè lọ́lẹ̀ ti oyún ok oyún inú ẹran wàkánà wàkánà títa ó títà rírà kan. yàtàbá yáhùnhù alùlìjà ìdíyà tí àwọn ará ìgbà àìmọ̀kan àwọn ọ̀ṣẹ́bọ tí wọ́n máa fi ṣe business bọ́ọ̀ wá láwòrán rẹ̀ kánà rọ́júlú yẹ̀bùtá olùjàzò ọkùnrin kan yóò ra ràkúnmí ọkùnrin kan ó máa ra ràkúnmí lára sílẹ̀ pé ìlà àtúntajà náà kọ̀ pé ràkúnmí kan máa ma yóò ra ràkúnmí yẹn ọ̀nà tí ó àgbàrá lẹ̀ rèé o ràkúnmí tí ó fẹ́ rà lẹ̀ yẹn wọn ètí ìbí o yóò lọ bọ́ ràkúnmí bóun fẹ́ ra ọlẹ̀ ọlẹ̀ so ràkúnmí tẹ́niyẹn ní lọ́wọ́lọ́wọ́ ó lóyún ìlà àǹtúntajà náà kọ títí tí ràkúnmí ẹ̀ tó fi bímọ fóònù mọ́ túntàjù láti fi ìbàtì nìyà ọmọ tó bá tún wá bí náà òun náà tún wá bí ọmọ ọmọ tó ń bá wá bí ni ọ rà ni ẹnìyẹn sanwó àsanlẹ̀ rẹ̀ ẹ wo bínú wọn ti bu tó <laughs> ràkúnmí ràkúnmí yóò yóò sọ fún olówó rẹ pé o fẹ́ ra ọlẹ̀ ọlẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ ọmọ ràkúnmí tí ò sí bì ọmọ sínú rẹ̀ gẹ ìwáyé o yóò tún wá dóde ìjẹ́ ẹ̀mọ̀ ròrí tó bélé yìí ìròrí tó bí i ó ní ìròrí pé mo fẹ́ fi owó mo fẹ́ fi nǹkan dowó mọ́lẹ̀ mo fẹ́ fi nǹkan de owó mọ́lẹ̀ pé owó tí mo ní lọ́wọ́ yìí mo fẹ́ fi dowó mọ́lẹ̀ mi ò sì tí ì ṣetán àti máa sin ràkúnmí ní ìsìn by the time tí eléyìí ó bá fi bímọ tí ọmọ ẹ̀ náà tí ó bá fi bímọ ràkúnmí ó tún ti níye lórí sí ìròrí tó bínú òun wá gbàgbé wípé ràkúnmí eléyìí ó lè kú. òun gangan ó lè kú wọ́n á máa ra ọmọ ọmọ ràkúnmí ẹ̀sìn wọn faramọ́ ẹ̀sìn wọn faramọ́ alhaji bori amini kí lè mọ̀ nípa sùmátù jamiu. ọlágbára ẹ máa bọ̀ bí n lágbára ẹ máa bọ̀ bí báyìí. torí pé nìkan ń sọ fún mi lánàá wípé bóyá nítorí ọmọ tí wọ́n fẹ́ fẹ́ ní kí ọ̀dọ̀ wa ló jẹ́ kí wọ́n farapamọ́ fún mi èmi sì ń sọ fún wọn pé èmi gbà pé ẹ̀sàbòsí pẹ̀lú tẹ̀ ń sọ yìí ibi tí mo rí pọ̀rọ̀ yín kù sí ibi tó ibi tó fẹ́ sẹ́pẹ́rẹ́ ni tó sì sún mọ́ kó gá sí wípé tẹ́ ẹ bá lékún nímọ̀ kọ́rọ̀ òye yín òkè ṣùgbọ́n irú àwọn aláàjì nìsín wọ́n sọ bí wọ́n ṣe mọ olùdásílẹ̀ ìjọ sùmùràtù jamiu. èmi ò tiẹ̀ mọ̀ pé ìkankan nú ẹnìkan tí ń gbọ́ wáàsì tó sì jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tí aláàjì Jamiu ti kú ìyìnbọn kó tún lè máa pera rẹ̀ nìkan ní ọmọ lẹ́yìn òun níbi tí gbogbo nǹkan tó rú dé nígbà tí wọ́n fi wà láyé àwa mọ àwọn sẹ́ẹ̀tì wọn tó jẹ́ pé wọ́n bá ìyàwó wọn ṣàṣepọ̀ tí ì ṣe tí ì ṣe yọ kan tí ì ṣe méjì kódà wọ́n ti torí àwọn wàhálà yẹn wọ́n gbé wọn lọ sí ìlú Ìwó lọ́dọ̀ àwọn aláàjì wa bàbá wa bákí Muhammad kọlọmba níyọnu sìn tọ́jẹ́ wípé níjọ́ náà ọdún náà gbogbo àwọn ọmọ wọn wọ́n fọ́n ká lẹ́yìn wọn àwọn ọ̀rẹ́ wa tí wọ́n wá àwọn wá wa pé àwọn ọmọ bọ́rọ̀ jẹ́ àwọn eléyìí wọ́n dàpọ̀ mọ́ wa nígbà tá a fi wà lẹ́kọ̀ọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ lọ sí ilé ní kí wọ́n sọ wípé àwọn ọmọ bá àfa àwọn yìí ti ń ṣe so jamiu gan tọ́dájọ́ sílẹ̀ ọmọ ń ṣe fàṣádì ọmọ ń ṣèbàjẹ́ pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ìyàwó àwọn ọmọ kí o rẹ̀ ẹni tó bá sì sọ wípé rọ́ ni mò ń pa kọ́ wa bá mi tàbí kọ́ jẹ́ sí pé lẹ́yìn ìgbà tó kú tán nírú àwọn tẹ́ ẹ wíhun ni a tó wá torí pé gbogbo ìgbà tí ó sì ń bẹ láyé àwọn sẹ́ẹ̀tì kan ìsì máa sọ fún wa wípé bí gbogbo yín bá kó lẹ́yìn òun ò tún rẹ́ lòmíì àwọn èèyàn sì máa ń kó lẹ́yìn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítòótọ́ ṣùgbọ́n ó lórí nǹkan máa kó àwọn èèyàn jọ ṣùgbọ́n lórí àbòsí ni lórí àbòsí ni kì í ṣe wípé Ah, ọ̀rọ̀ àkídà rẹ̀ ah, ọ̀rọ̀ kùránì ọ̀rọ̀ kùránì sangiliti ni tí wọ́n bá ń pè sangiliti ṣe rí àwọn tí wọ́n ṣe sangiliti nílẹ̀ yìí ń wọ́n kàn sí sangiliti ti ẹ̀jẹ̀ ni kì í tiẹ̀ fẹ́ gbọ́ ká pé sọ̀rọ̀ Buhari Muslim ọ̀kọ̀ọ̀kan kì í fẹ́ gbọ́ yẹn rárá tẹ́ ẹ bá sì délé rẹ̀ tọ́ra wà délé rẹ̀ ó sì lóòdù tí kàkẹ́kẹ́ síbẹ̀síbẹ̀ náà ìkankan fún so kì í ṣe wípé bọ́yọ̀ ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ wọn ni wọ́n pé kódà ẹ̀rù tó ń bà mí àti máa sọ <laughs> tó kù díẹ̀ káàtó lẹ́yìn káwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sì tó gbọ́ kó ọmọ tó ń. <laughs> àkídà rẹ̀ àkídà rẹ̀ nípa ọ̀rọ̀ àdìsí náà ni lágbára gan-an nípa ẹ̀ẹ́ àjọ máa kírun ni àjọ máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń sọ pa pé ànábì sọ báyìí inú àdìsí báyìí kò ṣe tá a fara mọ́ kódà àwọn àfáà wa ẹ̀yin náà mọ àwọn àfáà wa ó ti àjọ kóòtì àjọ lọ tí wọ́n fi wà ní ọkọ̀ ya lérí abádíà àjọ lọ sí èkó wọ́n mú mi lọ ní tí wọ́n fi sọ̀rọ̀ láti àárọ̀ báyìí a tún dìde a tún lọ kí àìlà a tún padà síbẹ̀ ẹ̀yin mẹ́gírùbù la tó kò ń bẹ̀ lọ́dún náà tó yẹ pé bàbá ń kàn sáà ń bá wọn lọ kìtì pì ní. irú gbogbo tẹ́ ẹ sọ yìí náà náà sọ yìí pé à bó o lẹ ṣe mọ̀ téèyàn máa kírun ta ló fi yé yín irun wákàtí márùn tẹ̀ ń kí rákà tẹ̀ ń ká ìlà tẹ̀ ń ká sùn bá ta ló fi mọ̀ yín síbẹ̀síbẹ̀ náà bàbá ń takú ni o kálọ̀ ọ̀bájú kọ́ mọbi tí yọba darí rẹ̀ sí o kọ́lọ́ sánú wa o àkídà rẹ̀ ọlágbà ṣé kò ṣe fọmọ fún o èèyàn gbọ́dọ̀ fọmọ fún o pàápàá kódà kéèyàn máa mọ̀ sọ́ ju wọn pé tó bá ti jẹ́ pé ìlànà ti Jamiu Adéyẹmí ni ẹ bá tọ̀ àfọmọ wa fún yín o ká sọ bẹ́ẹ̀ ká máa mọ̀ là. tí wọ́n bá pé sáwọn ìṣe mùsùlùmí ni àkídà yín yàtọ̀ sí tí ń jẹ́ mùsùlùmí bí èmi ṣe bí mo ṣe lè sọ díẹ̀ nípa rẹ̀ òun náà nìyẹn so bàbá wọn ò ní àkídà kan dàbí alára ọwọ́ pé tí kàn máa kígbe ẹ máa ṣiṣẹ́ pé a ti kéwú nígbà tí wọ́n ké ń bẹ̀ ọwọ́ tó dá wàhálà lẹ̀ láàrin wọn alákọ̀ọ́kọ́ àdìsí àti kìíní ọ̀dá wàhálà alẹ̀ bákan náà ń pọ̀ ọ̀rọ̀ iṣẹ́ tó bá jẹ́ wípé àkídà wọn bá dáa ni wọn ìbá dáa lẹ́sìn púpọ̀ jù torí pé wọ̀ láìkì àfa àti ọ̀bá ṣiṣẹ́ èyàn wọn gúdùn bì yẹn torí ibi tí èyàn bá dáa sí káwí kódò dá okun tó dáre gbé e lẹ̀ láàrin àwọn sùmùràtù múmínì àti àwọn nípa ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe ẹ mọ̀ fáwọn kì í sí iṣẹ́ ń tiẹ̀ so ṣùgbọ́n bàbá kódà ló kún tó fi lọ dá oko mo eh, bọ́yọ̀ rí a èmi tiẹ̀ rò pé lẹ́sprẹ́s ní mòwe ni ṣùgbọ́n bó ṣe á ìdíyà ni kò yé mi mo rò pọ́n ọmọ yẹn àwọn ọmọ ìjọ rẹ̀ ní tí wọ́n dúró lélú kódà ó ń yà lẹ́nu pé nígbà tó lọ́run tó tún ti gbèrú yín báyìí dìde tí àwọn tó á wà nírú oko yẹn tí ìṣeré tí wọ́n wà nínú òkun bá ń biribiri kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ńgbà tí wọ́n ní làákàyè tí wọ́n sì ń gbọ́rọ̀ ọlọ́run ó kárí gbogbo àwọn tí wọ́n yà láyé wọn ń jọ sí gbogbo wọn àdìsí ni wọ́n fi ni wọ́n fi ni wọ́n fi ń ṣẹ̀sìn nìsín àdìsí àti kùránì kẹrìm ṣùgbọ́n àwọn tí wọ́n wá takú kódà bọ́yá ni mo lè mọ sẹ́ẹ̀tì àwọn tẹ̀ ń wí wọn ṣùgbọ́n gbogbo wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pátápátá kò sí kankan tí mà nù wọn kò sí kankan tí mà kódà torí kan ìtorí pé wọ́n báyàwó kan ṣàṣepọ̀ ló ṣe kó lọ sí Kwara ọmọ òmùpó ni so gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wa tí mo lè máa dáko wọn so lọ́ọ́ pé torí àkídà yìí náà làwọn ṣe kú o kí ni àwọn eléyìí ò tún wá lẹ́yìn lẹ́yìn ìgbà tí bàbá ń ti kú tán tó yẹ kí wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti bá ní ìsìn bàbá yìí lọ. Ah, àléfà àárọ̀ ni wọ́n yàn yìí <laughs> àléfà àárọ̀ ọlọ́run jẹ́ ká ẹ pẹ́ fún wa so ọ̀rọ̀ wọn ó ní agbára o kọ́lọ̀ wa o. ohun tó jẹ́ kí jẹ́ kí ájìbù ní aminu ò sọ̀rọ̀ ó ní pé mo ti gbọ́ ilẹ̀nu wọn nípa àwọn jàmáà yìí nípa àwọn jàmáà yìí mo ti mo ti gbọ́ ilé ẹnu wọn àwọn àáfàá wa tí wọ́n sì dákọ lẹ́ẹ̀kan yẹn àáfàá wa èké lójú ó tì mo mọ̀ wọ́n gbà tí wọ́n ń bẹ láyé kọ́nà ní fọ̀rùn wọn àfáà náà ẹni tó bá mọ̀ wọ́n yóò mọ̀ pé ní dáadáa ni wọ́n ní dáadáa ni wọ́n so wọ́n sì ṣègbìyànjú nígbà tí ń bẹ láyé kọ́lọ́mbà ní san wọ́n lẹ́sàn dáadáa tí ẹ wá rí ohun tí ń ṣẹlẹ̀ rèé àwọn àáfàá wa tí wọ́n jẹ́ àfa àgbàfanu súnà wọ́n máa ń sọ pé iṣẹ́ tiwa kọ́ ni ká máa sọ pé lágbájá kìí ṣe mùsùlùmí tàmẹ́dùn kìí ṣe mùsùlùmí iṣẹ́ tiwa kọ́ òun. ṣùgbọ́n ṣẹ́ wa ni ká ṣe àlàyé ìsìláàmù fún àwọn ènìyàn ká sì sọ ohun tí máa ń ba ẹ̀sìn jẹ́ eléyìí ó tọ́ bá ṣe ó ẹ̀sìn ti bàjẹ́ tọ́lọ̀ bá wá kan gàráǹgìdá wípé lágbájá yìí a fẹ́ mọ ipò tó wà sí wa èè gbọ́dọ̀ ni wọ́n ní wọ́n pé nínú kò gbọ́dọ̀ ní tó níbi tá a lè tá a lè fi há tàbí ibi tá a lè pẹ́ sí torí ìtumọ̀ pẹ́lẹ́bẹ́gá yìí èsè mùsùlùmí mọ́ ìtumọ̀ ẹni pé ká wà lìjẹ́ náà tó bá kú ìtumọ̀ ẹnu kò ní wàlìjẹ́ náà tó bá kú sórí ti ń ṣeun ìtumọ̀ ẹ̀nu ok ìdí nìyí tó fi ká sí pé àwọn àáfàá súnà tèmi jẹ́ kékeré kékeré nínú wọn a máa ń ṣọ́ra fún tekfir ìsọ pé lágbága ti di kèfèrí a máa ń ṣọ́ra fún un ṣùgbọ́n a nìjẹ́ kó fi tiẹ̀ kó bá wa. bá a bá tiẹ̀ tí ìrì ń tá fi pè ọ́ kèfèrí astat ti mọ̀ ọ́ pé o ní àwọn randanrandan kan pálapàla kan o ní lọ́wọ́ tó o sí ọkàn rẹ lẹ̀ fún èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ á wà ṣọ́ra fún ọ ẹ̀gbọ́rọ̀ mi yé ló fi ká sí pé kì í ṣe gbogbo èèyàn tá a kà kún mùsùlùmí náà ni a lè sọ pé a fi ọmọbìnrin wa fún ọ̀gbọ́rọ̀ mi yé bó ti gà sí pé lánàá látara páwọn èèyàn yìí wọ́n fara pamọ́ fún mi ọlọ́sìn ní lásàálẹ́ bí mùsọ̀ yìí sì rí ìwà ànábì gan yìí ṣe pólíìsì so ọ̀nkálukú ntọ́ bá ṣe yọ̀ lọ pàdé ọlọ́run lórí rẹ̀ ṣùgbọ́n ká má bàa fààyè ìhanra wa léèmọ̀ọ́lẹ̀ Kama má bàa fààyè ẹ̀ lẹ̀ ok ẹ̀yẹ wo ní ìsìn ẹ̀yẹ wo irú irú kéèsì jàbàtà irú kéèsì jàbàtà ṣẹ̀pẹ́ ara àwọn tó ń fún wa ní tough time lórí ọ̀rọ̀ súnà ni kéèsì jàbàtà jẹ́ ok àwọn ẹ̀ka wọn ti ń bẹ ń bàdàn tí àfàrọ̀ṣídìí tó kó wọn sòdì ńgbà kan kó tó di pò náà padà ohun tí mo mọ sọ fún àwọn ni wípé tóbi nǹkan bá bá mi pò lè fẹ́ wọn má fẹ́ wọn o ṣé kèfèrí ni wọ́n ni máa ní ìpè wọn kèfèrí àmọ́ má fẹ́ wọn irú ìsìláàmù táwọn ń ṣeun bí wọ́n ṣe ń gbé súnà tiwọn yẹn èmi ò kò mi ò fara mọ́ bẹ́ẹ̀ ẹnu ń kùn wọ́n èyíkéyìí àwùgọ tẹnu bá ń kùn èmi ò lè fọmọ tèmi fún rú ẹnì kankan nínú wọn ìsì ní ìtì mi ò sì lè ṣe mi ò ní tara ẹlòmíì sí tó bá gá sí pé irú ájì mọ́mù ń bẹ níjókòó lánàá irú àbọ̀ aisha làlálì tó ń bẹ níjókòó lánàá àwọn tí wọ́n ti bá wọn lò tí wọ́n sì mọ̀rú tí wọ́n ń ṣe àmọ́ kókó ṣé ránṣẹ́ ọgọ́ tí mo lọ bá àwọn sàmùsùdínì àbí kí ló kọ́ wọn kọ̀mọ́rù díìnì. tí ẹ bá ga sí pé àbú muhammadu ti bá wọn ṣe ó ti bá wọn ṣe rí ó ti mọ sí yẹn kọ̀mọ́rù díìnì rí gẹ́gẹ́ mọ̀ pé ńgbà tí mo dáàrin wọn wọ́n fara pamọ́ àwọn nǹkan tó yẹ kí wọ́n sọ wọn ò sọ wọn ò sọ wọn ò sọ ibi tí wọ́n ti jẹrà wọn ò sọ wọ́n kàn sọ àwọn pẹ̀rífẹ́rà ni ẹnu Abu Muhammad mo ti ń gbọ́ pé àwọn èèyàn wọ̀nyí àwọn báwọn ṣe rí irú nǹkan báyìí irú nǹkan báyìí irú nǹkan báyìí làwọn máa ń ṣe èmi ò mọ tẹ́ ń dọ́jì sí mi ò mọ̀ ẹ sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ fáyé ẹ sọ irú àkídà yín irú tẹ́ ẹ gbé lọ́wọ́ ẹ sọ fáyé bẹ́ẹ̀ bá lè farapamọ́ fáwa ẹ̀ lè farapamọ́ fún Allah subhanahu wa ta'ala. mo sì ń sọ ọ̀rọ̀ kan lánàá fún wọn wípé ẹ wò ó èmi gbà pé ẹ sí o lórí gbogbo tá a jọ sọ ìyẹn ni pé èmi ń gbà pé ẹ daṣọ bo nǹkan kankan wọ́n ní bẹ́ẹ̀ ni bọ̀tí ń gbà wọ́n lọ tán tí àbúrò Aisha dé tó ju àwọn ọ̀rọ̀ tí yóò ṣèrùbàyàn lẹ̀ kọ́dà ó sọ pé wọ́n lọ bẹ́ẹ̀ nìkan lóko nínú oko bí táwọn ẹni yẹn wà tó wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó ti bóun sọ tó wà á pílẹ̀ ẹ̀ fún mi mo ní mò ń retí ẹ̀ so nítorí náà ó dàbẹ̀ ni pé àná ni mò ń wò lọ́ọ̀kan yìí ọ̀rọ̀ àná ṣe máa sọ pé kinní kan ti yọ sẹ́lẹ̀ ọmọ tí ó ń sin ó ti yọ sẹ́lẹ̀ ó ti yọ sẹ́lẹ̀ o. àwọn èèyàn mi ò lè wò mìíràn kí n faramọ́ nǹkan kankan kí wọ́n sì rí àwọn nǹkan tí ò dáa kí wọ́n pè mí lákèsí ní orí rẹ̀. kódà àwọn èèyàn bílẹ̀mù yín wípé èyí ṣe tẹ́yìn kú òun bẹ́ẹ̀ tẹ̀jọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀. nígbà táwọn ọmọ yẹn wá wà ń bẹ̀ tó pé bẹ́ẹ̀ wọ́n ti wá kàwé tọ́rọ̀ wá di pé wọ́n fẹ́ lọ́kọ tẹ̀sẹ̀ wá sọ pé ṣé wọ́n lè fẹ́ wọn àbí wọn ò lè fẹ́ wọn kò yẹ ká ẹ ju ọmọ yín sí inú agbo yẹn títí dúró àsìkò yìí simple thing ẹlẹ́ni ló súnà ṣùgbọ́n ẹ̀ ìlú àdìsí tíyàn ọba ti yẹ́rù wọn àìmọye nǹkan mìíràn ò ní yé wọn nǹkan tó simple tó bá yẹn ẹ pé ẹ ń lo súnà ṣùgbọ́n ẹ ń lo hadíìsì á. Ah! ó ní agbára ó ní agbára kí aláwọ̀ bá ní sànú wọn ni o mo ti ní mi ò ní rìlíìsì discussion wa àmọ́ mo fi pamọ́ àìbá àmọ́ tí wọ́n bá fẹ́ sọ̀dà kejì ń tá a ń fi sáyé nǹkan ti yé èé fi sáyé ibi tí mo ti sọ fún wọn pé ẹ̀ẹ̀tù àyà ire ẹ̀ẹ̀tù dáadáa kò sí sáàfà kan tó tu bẹ́ẹ̀ rí ìtùbá yínà làwùm ẹ wá ń tu sí pé nítorí kí wà nẹ́bì lè fi kùránì ṣàlàyé kùránì ah. nítorí kí wọ́n lè fi kùránì ṣàlàyé ohun tá a sọ kalẹ̀ fún wọn àlàyé ọ̀wá dànù kùránì a sì ní ẹ mú àlàyé irun tá a kí wá irun lórí àjọ kí ni èmi ti ẹni sí pé wọ́n kírun bíi ti bàbá gbọ́ sí bàbá àdìdìrì kan báyìí tó wá bí tó lọ pẹ̀lẹ́ ságilítì mo lóun ni ojúlówó ságilítì ẹ̀yin yìí ẹ̀yìn sójúlówó ságilítì torí gbà tó wọ́n kírun irun tí ẹ̀ yàtọ̀ sí gbogbo irun àgbáyé. bọ̀tì ẹ̀yin kírun according to bó ṣe ń bẹ́nu súnà ọ̀wọ́ pé ẹ̀dáwọ́lẹ̀ ìdáwọ́lẹ̀ sì nìyí kò sọ pé èyàn ò nírun tó ti yé kò léyìn ò nírun but rákàtà kí lẹ́yìn náà kí ṣé gbogbo tẹ́ wá kí yìí lè rí àwòkọ́ṣe rẹ̀ lára àfáà Jamiu tá àfáà Jamiu ráwòkọ́ṣe ẹ̀ lára bàbá rẹ̀ ṣé à ń bàbá bàbá bàbá bàbá rẹ̀ ṣé mùsùlùmí ni wọ́n ni. àkọsílẹ̀ ló ràn wá lọ́wọ́ àyọ àwòkọ́ṣe pé àwọn sọ̀hábà o wọ́n rí ànábì o kódà ohun tí wọ́n rí lára ànábì bó ṣe báyìí wọ́n kọ́ lẹ̀ ni. ṣé ànábì kírun báyìí o ànábì ṣe báyìí o ànábì ṣe báyìí o ìyẹn náà nǹkan wọ́n ṣe kí ni wọ́n kọ́ lẹ̀ ni nà ọ́. ẹ wá ní kùránì àti bíbélì mo dẹ̀ ń sọ fún wa lánàá wípé ọlọ́run sọ bíbélì kalẹ̀ àtàwúrá àti àlìjíìlì lọ́lọ́run kalẹ̀ àbíbo ni ìjírì ti túmọ̀ sí bíbélì mo ní dẹ́n amèdè tí yíṣà ń sọ èdè lọ́nà fi sọ àlè ìjírì kalẹ̀ bíbélì tí ń bẹ lọ́wọ́ tí ń ṣe bí yorùbá ni tí báwọn kan ni wọ́n jẹun yó ni wọ́n tú ni wọ́n kan tó wù ni wọ́n kan tó wù wọ́n síbẹ̀ ní ń pè ní bíbélì sọ́nà ọlọ́run sọ bíbélì kalẹ̀ ni sọ ọlọ́run fún ara rẹ̀ nínú bíbélì sọ ní mo sọ bíbélì kalẹ̀ ni ọlọ́run ò lóun sọ bíbélì kalẹ̀ náà ẹ wá ẹ wá lọ fi dípò kẹ́ ẹ mú àdìsí mọ́ kùránì ẹ wá lọ fi bíbélì àti kùránì ẹ wá fi ṣe wáàsì